Yes. ìgbéyàwó nípa àlàáfíyájú àsọ̀rìnkà àtàbí àlàáfíyájú àlàáfíyájú. Ìyáàbí sọ́kàn ìgbẹ́mọ̀ sọ̀rọ̀ ọlọ́ọ̀bá dà tí àkàtìrà òkùsù àti aláàzá àgbàgbọ́ ìṣàlù sọ́lá pàtàkùsù. Ó ṣàlàyé àwọn ìpìlẹ̀ mẹ́ta àgbẹ̀tì yẹ́tì bára kólé mùsùlùmí lẹ́yìn tó sọ̀rọ̀ ẹ̀ gbogbo ṣùgbọ́n àti olùmọ̀ àlùfọ́tò àkàlọ́ ọ̀nà. والعمل بها على الشكل اللهم لي معرفة العبد ربه إليك في معرفة العبد نبيا إليك في معرفة العبد دينه عن الله كرب الله الله عليه كرب الله عن محمد صلى الله عليه وسلم بل كرب الله يسير كل طبعا tí a bá tí a tó ń ṣàlàyé àwọn ọmọkùnrin ẹ̀rí òun náà ló sọ fún wáyé pé ọwọ́ olùkúrò tí a bá wá pẹ̀lẹ̀ ọ̀há kí máa wọ́n wá ọmọ sàrà tó bá rẹ̀ wọ́n sì ní kíkẹ́ àti ọmọ àfá sílẹ̀ sáájú pẹ̀lú ẹ̀yọ́ ọba ìrọ̀sọ̀ ní lára fún mi. كبر ربما ووحد الله وده صلاة الله خصوصه لا يجوز له الطفل البيت موالاة أموره حاد الله ورسوله ẹni tí bọ́ọ̀ àtúntúnṣe rẹ̀ tó bá sọ̀tà wàlẹ̀ òkè àkọ́rọ̀ àkọ́rí ilé kódà tí wọ́n fi ẹ̀ka dáná sọ̀tọ̀ tó súnmọ́ jùlọ wọ̀tẹ́lẹ̀ ìkọlù tààdà wọ́dẹ̀ bẹ́ẹ̀ wá lórí ọ̀rọ̀ tí wọ́n kọ́ ẹ̀ nínú tí àwọn òṣùlù sọ̀rọ̀ àti àwọn alájẹ́jú ọmọ yomi nínú ìlà ìkọlù ẹ̀fẹ́ ààrẹ ọ̀bẹ̀rẹ̀ dọ́kà tí ó gbà lọ sọ́lọ̀ àtọ̀lọ́dún àtẹ̀yìn ìwà dúnà tí ó mọ̀ múlọ̀rẹ̀ ẹni tí ń bá ọlọ́wọ́ àti iṣẹ́ rẹ̀ ti ń bá sọ̀rọ̀ ولو كان أعداؤهم قاتلهم أو أبناءهم أباهم أو عشيرتهم أبابهم أو إخوانهم أو أمياهم أو عشيرة أبابهم أولئك كتب في قلوبهم الإيمان عملية أتكوا وقالوا ليسكوكم وعيرهم الله في وجههم ووصلكم ولقى أولئك لقد عليهم يعني بيه آية يقول تما يقول kò sí bó ṣe lè máa gbẹ tó ẹni tí ó bá jọ ẹ̀ wá ló jó ìwọ̀n náà lọ́kọ̀ ṣoṣo gbogbo ẹni tá a sì máa bá sọ̀tà rárá yóò jẹ́ ẹni tí ń bọ́ lọ́wọ́ àti jíṣẹ́ rẹ̀ sọ̀tà ọlọ́wọ́ àìjẹ́ máa ń sàkó àwọn ìṣòro yẹn. àárín iye mọ́sálà tó fún àìsà àfáàní eléyìí ni ìgbéyàwó ẹlẹ́kẹta wọ̀fùlà sọ́ọ̀tù rà àkòrí rẹ̀ lọ́tọ́ fún ẹgbẹ́ ojú mọ́ àdájì kùfà ọ̀nà ìyẹn ìgbà sọ̀tà أقول لك كيف الله بدون الشراب أعقل الكفار هم الذين كفروا بالله وبرسوله وبالكتاب àwọn tí wọn gbà fọlọ wọn kan ṣoṣo ní bẹ́ẹ̀ làwọn tí wọn gbàgbà nípa fúnpọ òjíṣẹ́ rẹ̀ wọn tún wọn mú lọdà wọn tó fi wá ránṣẹ́ ìwà mọ̀ọ́dẹ́rù ní ìrẹ́lẹ̀ jáàmì bẹ́ẹ̀ wọn kọ tí kún wọn sá ìgbà wọn ní kọ́kọ́ kẹ́lẹ́ ọlọ́run máa bá àdúgbò muhammed wà ìdára àdúgbò rẹ̀ irú ẹgbẹ́ tí wọ́n ṣàfihàn rẹ̀ ẹgbẹ́ ká àdúgbò àwọn tó ń ṣàfihàn ìbásọ̀tà rẹ̀ kàmá kọ́lá ta ara nínú ìhìn alẹ́ ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bọ́ọ̀ balẹ̀ àti sọ nípa ìtàn lẹ́kọ̀ọ́ ìwọ̀n ìhìn alẹ́ ìṣẹ̀lẹ̀ pàpàlọ́ ọjọ́ rẹ̀ báwo ló ṣe rí olùkọ́nìtàlẹ̀ lẹ́kùn olùkọ́nìtàlẹ̀ ti lẹ́kùn ó sì lọ́tún ìhásánà pàápàá ti bẹ̀ fún àgbèjúwe tó dáa bí ìlọ̀rọ̀ yìí nípa nípa ìlọ̀rọ̀ yìí àìsàn wàlẹ́bí nàá àrùn àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ náà ọjọ́ rẹ̀ àwọn tó wà pẹ̀lú náà ọjọ́ rẹ̀ èyí ọ́ọ́lù lẹ́kọ̀ọ́ mi nígbà tá Ibrahim àtàwọn tí wọ́n gbà tó tí wọ́n sọ báwọn ọjọ́ wọn tí wọ́n gbà bó ni wọ́n ti sọ iná bọ̀ ọ́ọ́nìkùn àwọn abọ́pá ọ̀sẹ̀ àgbáyé ṣe wọ́n mẹ́rin máa takò lù kí ṣe bá àgbáyé ṣe nìkan kan ó tẹ̀ tí wọ́n ń sìn àdìbà ìjọsìn fún un ìlú ìlú àì tó dé ìtakùtọ̀ náà kì í sọ lọ́nà ẹ̀sìn kàfáàlù náà ẹ̀rí kò àwa náà kọ́ ti kún àṣà ìgbà àgbàmùtẹ́ǹsì yẹn wà bá dáa bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ náà kún mọ́ làádáa wa ó ti wá bẹ̀rẹ̀ ìyẹn ni pé wọ́n sọ rísì táwọn tó ń bá wọn ṣe rísì wọn ni pé wọ́n sá ìwúre sọ́lọ̀ àti sójú ṣe ọlọ́run ọ̀tá àìta ọ̀tá ẹ̀sìn lálà àtàtúmì ni bẹ́ẹ̀ bá jẹ́ kékeré dáná tó bá lóun gbà fọlọ́ lórí kí ló dé ìlú ọ̀dọ̀ ọmọ ya wa yẹn pé ó sì lọ́rẹ́ wá mi yẹn torí pé àṣàkó àṣàṣì nínú ààrẹ ti kù sáì májàmú tí ò ní jẹ́ ká bá ẹ̀sẹ̀ léèrè tó kí ni nítorí tọ́lọ́ àdẹ́gbọ̀n mọ̀mọ́mọ́ ìkẹ́kọ̀ọ́ gbogbo ẹni tí ó bàbá yà ìyẹn pé àdẹ́gbọ̀n bá yà sọ̀tà lórí ètò ìtọ́lọ́ tí ó bá bá sọ̀rọ̀ yóò bá sọ̀rọ̀ tó kí ní èdè tó náà alùpàdé sọ ma sọ ní náírà ó ní wọ́n àwọn ẹni wọn lẹ́nu lórí wọn takuwa ẹ̀rọ ìwọ́ lórí kí ní lórí tẹ̀lé tó náà àti báyà rẹ̀ wàlá àwọn ẹni wọn alẹ́ ẹ̀mí wọ́n lọ́dọ̀ wá àmọ́ ẹ̀ márùn ra ìwọ́ lórí ìbánisọ̀tà àti Lori ìyẹn gbogbo ẹni táàbà ọlọ́wọ́ àlejò wọn sàlẹ̀ sí wa wàhálà ní masala àfààní masala kéésì àbámẹ́lì nínú àwọn masala ìdí nínú òkú kan àwọn àbójúsùn kan tó pàtàkì nínú ẹ̀sìn lọ́wọ́ báwo ṣe ń bẹ́ẹ̀ ìyẹn ní kò rọrùn wọ́n lé lọ́wọ́ bàtà sàkálá ó dọ́ sàkálá èwo ni ọ̀sàkálá sọ́kóló tó ti yẹ ariwo náà dásà kan gbà kan ọba abẹ náà rẹ̀ kọ́mọ́sà lọ́dún sí wa wọ́n ló ní kí kò kó lọ́tí ó sọ́mọ rẹ̀ kékeré ìwọ́n máa

séwọ̀ aláàlẹ́ ni tó ti yẹ bẹ́ẹ̀ gbogbo tó bá ti mú ṣe pé kásì kìkìrì sọ́nà ọba rẹ̀ náà ẹni tí ń ṣe àti tí ń ṣe mù láti sọ ma pé kò rọrùn ṣé wa káwa sọ wípé valentine tí wọ́n ṣe níjó ni tó ti bá àwọn ìyàgbọ́ olóró rẹ̀ tí mo wáyé bẹ́ẹ̀ láti tàbí kò fẹ́ẹ̀ sí mo wáyé tí mo ti bẹ́ẹ̀ máa ṣe nígbà tí mo ẹgbẹ́ ojú gbogbo kan tòtí ẹgbẹ́ wa wò lẹ́ẹ̀dá ẹ̀mí ní ọ̀pọ̀ ọmọ ṣẹlẹ̀ sàkíyèsí wò láìpẹ́ láti kọ̀ ọ̀sọ̀ pa ló ń pa lọ́wọ́ yìí ìyẹn kí ní ṣe ń bá wọn ṣe òun náà àdáwọ̀ bẹ̀rẹ̀ mọ̀ sọ̀rọ̀sọ̀lá ìkẹ́kẹ́ ọlọ́mọdé tàṣẹ́gbà òun ní wọ́n wà lónìí gbogbo ẹgbẹ́ alẹ́ pọ̀sẹ̀ jọ kan òun náà ní kùtù wà kọ́ ìyẹn pé a kéke sí rẹ̀ kéke ní yóò dá àwọn akọ̀wé lọ́wọ́ sí ìyẹn lè gba mo ní wọ́n lọ òun ló rẹ̀ lọ́wọ́ pé ẹ̀fọ́ wọ́n rẹ̀ máa fún mi ní họ́ọ̀lù mi láti ṣe valentine tó ti ẹ́ àti gbogbo táwọn ẹgbẹ́ mi lọ kánífà lè kẹ́yìn máa kọjá lọ sí i táwọn ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ta kọ kánífà síta tó ti ẹ́ táwọn ẹ̀dá owó kéde ìwọ̀ tó ń gba tẹ́sí wọn rẹ̀ ọwọ́ rẹ̀ tó ti ẹ́ kàfáàlù náà bí kú wọn lè máa tàbí ohun gbà gbogbo ọtí àti tẹ́sí àtà àmọ́ ní o ti tòrò tí ó fi gbà tó kò èrè tó ń ṣe yẹn pé ọ̀rọ̀ yìí ó sì ní ní ẹni ó máa dúró sẹ́nu kí àwọn aṣojú ayé kí ló dúró ayé òní bí ó lọ́gbà àwọn ìṣe o àmọ́ lẹ́yìn ló ti ní yóò máa bá wọn ṣe bẹ̀tẹ̀ wọn bá ti lè ṣe ní kókó nípa pápá tó fi ẹ ti ṣe tà ní nǹkan ọ̀sẹ̀ àfààní wọ̀ ẹ́ yíyẹ kó máa há ẹnu àìrí ní ẹ́fẹ́sì ó máa jẹ́ àlásìtìkì mọ́hàmẹ́tì ìwọ̀n ìmọ̀ lórí ìjókòó ìfẹ́ wa sọ́lọ̀ àti kí ni ó àti gbàgbọ́ torí ẹ̀rẹ́ ìmẹ́ máa wá kọ́ra fìlẹ̀ kọ́lì wọ́sọ̀ dákùn jàmbá rẹ̀ mo tẹ́lẹ̀ ní ìgbàgbọ́ wọn ni máa wá kọ́ra fìlẹ̀ kọ́lì mo tó lè bẹ̀ sórí kí ni ó sórí ẹ̀rọ náà sí ẹni tí máa ní kí ni ó wù bọ́ọ̀lù ẹ̀sìn àbí òwò ẹ̀ lè mọ̀ ọ̀ntì tí bá sọ síta tẹ́wọ́ tí bẹ lọ́wọ́ mi tẹ́ tí mo lọ́wọ́ ta sẹ́yìn ní òye mi tó bá rí nǹkan tó jọ bí igbó wọ́n jẹ́rẹ̀ sí ìyẹn ní pé balẹ̀ ẹ̀tọ́ máa ṣùgbọ́n tó bá wọn aláwọ̀dá tí ń gbé ìgbàgbọ́ ìgbẹ́ ààrẹ ìyàtọ̀ tó mú mẹ́rin lò àwọn kí wọ́n sára sí kẹ́yìn wọn sọ́dọ̀ fún mi ìmá mi yìí bó láti fẹ́ gbà ló pẹ̀lú yìí láti fẹ́ gbà ló pẹ̀lú ìgbàgbọ́ tó sọ yẹn ìyẹn ní pé tí ìgbàgbọ́ wà lórí ẹ̀ á transform ẹ̀ sórí kí ni sí actions yóò dìse tí ó bá ti dìse rẹ̀ ti yẹn tí ẹ bá lọ òsè kékeré wọn ò bá wọn tó kàn ní ìpẹ̀lú ọlọ́wọ́ bá lẹ́la àmọ́ ń ra àwọn ẹ̀rọ àdúgbò àgbàṣe kò tí ì ṣe kéde o kò tí ì ṣe fọ́nà ìmọ̀ ẹ̀sán ni kò lè tí ì sí gbàgbọ́ òdodo ìlúlá bẹ̀rù bàbá àti mímọ̀ ṣe kí wà á àyà àtìgbà téèyàn bá bọ́ pápọ́sẹ̀ tó ti tí ò ṣe ẹbọ wàhálì ó tó wá bọ́ pápọ́sẹ̀ kó lè ti ṣe àwọn olùsùn ní àwọn ọ̀pẹ tí wọ́n bá wà lọ́wọ́ òdìbò ní ní àwọn òkè ńlá yóò bá ẹ ti kẹ́ ẹ̀ tó là sẹ́ẹ̀lì ní pé ẹ kíní kan èṣù ẹ̀ máa fi wáyé ọlọ́run ẹ̀ fi lù sẹ́ẹ̀lì tó bá fẹ̀ ẹ́ sásà jù tó dáa pé tá a bá gbọ́dọ̀ èṣù lówó àwọn àti àná sójú ọ̀nà tọ́lọ́ haram ni ẹ̀ńdà láàtà àlàtọ̀ yìí láàyè àwọn àgbẹ̀ ìgbà tó yìí láàyè lọ́wọ́ àyà ọ̀pá tó dáa ní olùgbà tọ́lọ́wọ́ àjọ torí pé tá a sì sí rẹ̀ ní pé a sì sí o nínú àìsàn tẹ̀sán bó la ti wọ́n wẹ̀ wá fí máa àǹfààní bó la sì rẹ̀ sí. tó yẹ pé gbogbo ọ̀nà tá a gbà tá a bá ti ní ọlọ́run ta kò rẹ̀ sẹ́sẹ́ lẹ̀ mọ́ ìmú kẹ́mi pẹ̀lú ọlọ́run gbogbo ọ̀nà tó wọ́n yà á lè àní bá wọn sí ẹni tó tó wọn sí náà lè àní bá ṣe. nà kọ́ ọ̀nà tàbí àná èyí tó ń yí nínú okùn gbàgbọ́jú orí ni àlùfò sì là ìnífẹ̀ẹ́ ni o ìnífẹ̀ẹ́ náà ọlọ́run wọ́n gbóòrú sì là ìbínú lórí nítorí tọ́lọ́ àdẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọ́n tún lọ́wọ́ ní kò bínú tara torí tiẹ̀ nípa òkè nítorí ìtara torí tiẹ̀ wọ́n fi fi páàkì òbínú torí ẹ̀ ṣẹ́tẹ́rẹ̀ wọ́n òbínú torí ẹ̀ so kọ́ra bẹ́ẹ̀ bá nìyí bí ṣe kí ìbínú torí ẹ̀ sẹ́nu kí òbínú torí rẹ̀ náà níjọ́ tí wọ́n láti tọ́ yìí tí wọ́n lẹ̀ lóòótá ṣèlú wọn náà lóòótá ìlà òtún yà nínú wọn bá wọn láti jì báyìí wá bá jẹ́ ń pa òkúta yìí papọ̀ ó ní fún wọn lẹ̀ rẹ̀ bóyá wọn wàá jẹ́ kú jáde bẹ̀tọ́ bá jẹ́ pé ìwọ̀ ẹ̀sìn àlámọ̀rí òfin wọn náà tó ti lórí àwọn àdúgbò ọlọ́sọ̀rọ̀ ẹ̀ tí bàbá àti wọn kó sì ní ìfẹ́ sí tó níjọ́ tí ìsáàmà fẹ́ sí ilẹ̀ fún obìnrin tó jáde tí wọ́n fẹ́ ṣèdájọ́ ẹ̀ ṣẹ̀rí àfún anábì kan ojú sí wọ́n lè rí ó kú ojú sí gẹ́ tẹ́lifí ní ẹ̀ àwọn ojú ló kú ojú sí sí ṣé owó rẹ̀ ló ti ní àní òfẹ́ jẹ́ ìpínlẹ̀ òfin ọlọ́run ó fẹ́ intercept ó fẹ́ ìta sí ìfẹ́yìn nígbà yìí nígbà tó fi ọlọ́run náà operate láàárín tó bínú sí ni ẹ nínú obìnrin gbogbo ẹ̀ tó fẹ́ ṣe déédéé látọ̀ àdẹ́kọ̀ọ́ mọ̀hánà ẹlọ́bìnrin gbogbo bá nígbà tó kọ̀rọ̀ ojú tẹ́ ẹ bá rí tó bá ti change ojú báyìí àwọn sàbẹ̀wẹ̀ ló lé wọ́n fa ìgbà wọ́n fẹ́ fàyà nínú kí ni inú wọ́ọ́rọ́ wà nígbà yìí àìṣẹ̀ tà ọ̀dì ọ̀dọ́ ọ̀dà nígbà tí ẹ̀rọ àìṣẹ̀ tó ta kọ́tìn ó lókè ó ta kọ́tìn kọ́tìn ni wọ́n láwọ̀ lára sẹ́nu ọ̀nà à ń tẹ́ di ojú ó tẹ́ di ojú títí àwọn ẹ̀bẹ̀ àwọn ọ̀dà kọ́tìn ẹ̀mọ́ tó ní àti ẹ̀bá àtàwọn mú kankan àtàwọn onímú kankan a òfin ọlọ́run kìí ṣe táà lè ṣe rárá bẹ́ẹ̀ àgbogbo yẹn ọ̀sẹ̀ wà lẹ́nu owó táà ti nígbà ayé àfihàn ẹ̀rọ fọ́nà àbẹ́mọ̀ gbẹ̀ntà ọ̀dọ̀ àlàyé òní kí ó fojú ẹ̀sìn ọlọ́run máa ń rí ìrìnàjò àdìgbò lè tó ń ló fà lé olha, àwọn ẹ̀rọ lókè ọ̀yà ọlọ́pàá sílẹ̀ kọ́lá yà fún wọn. alẹ́ máa ń rí ti tara gbogbo kan ẹsẹ̀ ẹsẹ̀ bá wùsá ẹ bá bẹ̀rẹ̀ ọmọ mọ́lá yóò máa wù tó ti ẹgbẹ̀ ní ọmọ náà kó ọmọ náà kó máa ẹran yóò lọ wí ẹgbẹ̀ mọ́là gbogbo ẹ̀tọ́ láwọn ẹgbẹ̀ mọ́là gbogbo yóò lọ wí ẹgbẹ̀ gbogbo ẹgbẹ̀ mọ́là gbèsè kíni ká gbogbo yóò lọ wí kò ní bí ẹsẹ̀ wọ́n lè ka sí ibi ká lọ́ọ̀ kan mo tó ṣe yẹn ní bẹ́t ẹni ẹ bá yẹn ṣe ọ̀nbá yẹn náà wí ẹ̀tọ́ ọ̀nbá yẹn náà wí ọ̀nbá yẹn náà wí wọ́n á rí ní kí lòun lè fi àtúntà tẹ́sán àwọn èèyàn tẹ́mọ̀ tó ṣe ọ̀dà wọn àmọ́ fẹ́ fi hàn wá má da àlùfóònù fìlà wà ìgbóhùnú fìlà òdiwọ̀n ìfẹ́ torí tọ́lọ́ àti ìbínú lórí nítorí tọ́lọ́ so wọ́n rò pé báyìí ẹnì yẹn bí ibo gbàgbé ju ẹ̀kọ́ bá sọ̀rọ̀ dáa ẹ̀kọ́ dáa lára ẹ̀dá tí wọ́n ọwọ́ fẹ́ràn wàhálà so tí wọ́n bá sọ wọn bá ibo yẹn dà ó sáré bá ibo yẹn dà wọ́n ní káwọn yọ̀ọ́ lọ́wọ́ ọ̀nà ọ̀sìn bá bá ibo dà kí ló ṣe fún ẹ sai ko ka fara sai ko da ko yana da gero zuwa Allah mun ba da ba Muhammad wọ́n fẹ́ gbọ́n kankan náà kí wọ́n bẹ wọ́n fẹ́ gbọ́n kankan náà ìbátan náà lè lọ́wọ́ náà orí bẹ́ẹ̀ má dàrú fún ìdarí ẹ ọ̀rọ̀ òwò ló bá yín ni ló dé ní àti ẹ̀ papọ̀ torí wọn lọ sọ kùránì tí ó bẹ̀rẹ̀ tí ó àwọn ẹ̀kẹ́ tó ti wọ́n ti kú bẹ̀ èyí ó gbọ́dọ̀ bá wọn nílẹ̀ àwùsá tó ní wọ́n ní àlàyé fèsì yìí àlùkòkò fèlà wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run àti gbogbo àmì ẹ̀sìn tó ti bẹ́ẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwé wọ́n máa fa àmì ẹ̀sìn wọ́n máa fẹ́ láyé káyọ̀ ọmọ wa tọkọ dé kó sí nígbà tó yá owó dé fìlà kò ṣe fìlà àmì ẹ̀sìn ni tó ti mo tó lẹ́ni àpárí tẹ́lẹ̀ fún náà kéèkó gba kéèkó lórí ọmọ sùúrù tó ti ó dà jù sí ẹlẹ́ ó máa bẹ̀sẹ̀ tẹ̀ kílẹ̀ tó tẹ́lẹ̀ tó gbogbo òṣèlú tó wà sùúrù ẹ̀kẹ́ tó lẹ́ni ó ṣe pé kí sùúrù yóò bí lẹ́nu ó máa kó máa kò tó tẹ́lẹ̀ òfin gbòòrè akẹ́kọ̀ọ́ wọn so ìyẹn tẹ́ mú àmọ́ lórí kò ní the opposite side ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó kẹ́lẹ̀ mùsùlùmí òun gan ní láti ìrìn ṣe ó lè fẹ́ kèrò ní dúdálẹ́ ọmọ ìyá mùsùlùmí lọ ṣùgbọ́n àbáfi ní òun ní àgbólẹ́tẹ̀ kan tó sì padà yìí wọ́n máa ń rẹ̀ rẹ̀ bàbá ní ẹ̀rẹ̀ sọ pé fàyínà ń bá lára tàbálẹ̀ àwọn tàbálẹ̀ àhẹ̀dẹ̀ ẹ̀rẹ̀ rí ìgbà tí ó bẹ̀ mí ẹni tá a máa ń nífẹ̀ẹ́ sí a sì kìíní a lọ bẹ pẹ̀lú ẹ̀ ẹ̀fí ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ọmọ àkọni púpọ̀ jù kéèrè tí ó mẹ́ sí yóò máa kọ́ sí rẹ̀ yóò fẹ́ máa wọ́sọ bí ṣe wọ́sọ tó bá kọ́ kùnrin tí ìdínú ni olóògbé wọ́n máa ń wá alẹ́ ìyọ̀ ọ̀gbìn torí pé ìyàtọ̀ ní máa nífẹ̀ẹ́ ẹ̀ka kò tí ń ṣe rẹ̀ yóò fi ẹ̀ láì kiri rẹ̀ ẹ̀ yọ̀ ọ́ sí nígbà tí bá ti máa ń ṣe wàá kúndùn náà ṣe kírísímásì ìrètí wọn ló gbogbo wa náà ni. wọ́n wá adájọ́ wọ́n rè adájọ́ ti ṣe wọ́n rí ó fi ọdún sí èyàn ṣe kárìbà àti ó fún kárìbà lówó ó ti ń ṣe wọ́n wá wa gbó látàárọ̀ kí lè tú kí lè má gbọ́dọ̀ kí ni ó yọrù sí lórí ẹ̀. wàá yíra àwọn di ìyàwó nígbà wọn lọ sí wọn níbẹ̀ wọ́n wọ́n di ìyàwó yóò tó wá lọ sí ẹ̀sìn rẹ̀ fàkọ́ọ̀dì áà ṣe tó ti ntẹ́ni tí ń sẹ́gbọ́ rẹ̀ ti ń ṣe àwọn ọmọ ẹ̀kọ́ ìwà ọkọ́ sí tẹ̀ ẹ̀ ti gẹ̀bẹ̀ orúkọ tó tẹ́tí tẹ bá rẹ̀ nìkan tí ó gbògbó tẹ̀ tí ó gbòhán tí ó gbògbó tiẹ̀ sí lónìí ẹ lọ́wọ́ ọ̀jẹ̀ dára tó ti ó lè jẹ́ tó rẹ̀ mú yẹn òun tí ó sì ẹ̀ṣẹ́ ọmọdé ẹ̀ka tó ti torí pé tó bá ti ya pàṣẹ tó lè fèsì yẹn ìlú làwọn àlùyẹ náà wọ sọ́ọ̀tì yóò sì rẹ̀ nínú lórí ẹ̀ wà ó mú wà ó mú wà sọ́ọ̀ máa ń mú òṣèlú rẹ̀ ó wá lé ìdájọ́ òtí fẹ́ yóò mọ̀ lẹ́nà lọ́tẹ̀ ẹtikẹ́tì tẹ̀bárí kẹ̀kẹ́ lápẹ̀júwe tó tiẹ̀ torí pé ìlànà kẹfìrí ó wú àwọn èèyàn ìgbà ìsìlámù lọ ẹtikẹ́tì tẹ̀bárí sí lápẹ̀júwe láwùjọ lẹ́yìn bíbi tí báyìí kìí wù wá ní ọlọ́run tó sáré fún wa bẹ́ẹ̀ tí a bá fẹ́ sí ìyàwó sí i àwọn ẹni àdìgí kìíní o ẹ̀ẹ́dì kìíní kéèkì sẹ́wọ̀n ẹ̀ẹ́dì wà lókè kéèkì ara wa yóò fún mi yóò ká ẹ̀ ọ̀ká ọ̀ká wà lóko nínú lìgì ní ẹ̀kọ́ ló wà bó láti kà sí. wọ́n fọ́nrán náà kí wọ́n ṣe dígbẹ́tì bí wọ́n á ní nìkan sẹkẹlẹ tó burú jù nípa gbọ́dọ̀ change láwùjọ wa kan ṣe ní òkè ẹbí méjì fún ọ kí òkè áfíríkà kò lè ti tó sọ wá níbẹ̀ sọ̀rọ̀ àfúnpọ̀ òwò ẹ̀rọ̀bì náà so ìdájọ́ tí wọ́n ṣe tí ò bá tọ́lọ́ mọ̀ yẹn ó ti bá rí láti ní bẹ́ẹ̀ sí. so ẹ àwọn olùkọ́lé káwá wà tí mo lè fẹ́ ṣe kán lójú ẹ ẹ ẹ tó bá parí wọn wọ́n làwọn tó gba ìlú àwọn tó sì rẹ̀ lé ọlọ́run sì kú kú sí tẹ́lẹ̀ tó láwọn kí ni ó kí ni ó jẹyọ nílẹ̀ kẹ́kẹ́tì ẹni tẹ́lẹ̀ kò tí ìṣúná papọ̀ tó ti ọkọ̀ àṣẹ wà lájú èyí wà bújú lọ ẹ̀ lábújó tó nílẹ̀ wọ́n wà ní kíyà ìyàwó kó sì ní kó mọ ọkọ̀ ìyàwó. àtàwọn sì sí àbú bẹ́ẹ̀ oríṣi tó ń gbé ohun tí wọ́n ń ṣe ẹ̀ tó ń ká kó sí àìkọ́ orí sí pẹ́tà fẹ́ ó wá di báwa ló ti ta lò ìdájọ́ kí àlùwà àlùwà wọ́n lò wà láti. kákó ìlà kan nítorí tọ́lọ́ kásì nífẹ̀ẹ́ kan lórí nítorí tọ́lọ́ náà wọ́n tún lè nìkọ̀ yìí nínú kọ́lé mùsọ̀mọ́ ní pé láti símù mùwà láti kí ìgbà lè mọ̀ àdáàtì mùwà láti ààyè nífẹ̀ẹ́ ìfẹ́ òní lálàáfíà òní nífẹ̀ẹ́ àtẹ̀mí ìlànà ìlànà mọ̀ àdá àyàfi kábà sọ̀tà ẹni tí lè ní tí bá tẹ̀lé sọ̀tà. Nà ọ̀rẹ́ ọ̀rẹ́ wa tani ọ̀rẹ́ wa ọ̀tá ọ̀rẹ́ wa ọ̀tá mi ẹ ti gẹ̀dẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa tó ṣe ọ̀tá ọ̀rẹ́ wa kí ni o. sọ́ra ẹni tí àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam tó bá lágbájá ọ̀tá ni ayẹ́kọ̀ ọ̀tá àlẹ́kọ̀ọ́ Muhammad kéèyàn ní òǹkó ní àlẹ́lí àmọ́ onífẹ̀wà onífẹ̀wà kò sí kí ẹ̀yìn fún alágbèjọ ìkà àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam yàwó na àṣùwọ̀ yàwó ẹ̀ àṣùwọ̀ nítorí àṣùwọ̀ àkọ́kọ́ ní Nàìjíríà wájà làwọn sùn lè yẹ àtẹ́kùn bàbá rẹ̀ òní gbà rẹ̀ òní lọ́kẹ́ ní ìlú aṣọra àtẹ́kùn bàbá rẹ̀ òní máa sọ̀rọ̀ dáàfin máa ń rẹ̀ sí yóò ṣe wọ́n ó ní wọ́n máa ń gbà rẹ̀ lónìí ní ṣùkúrà láti lè dúpẹ́ lè lẹ́yìn mẹ́jà musa yunifásitì àwọn àwọn dúpẹ́ mọ́nà tó la ilé o tó bá lẹ́yìn musa ní ìbámu fẹ̀rẹ̀ àtẹ́kùn náà ní àhàkùnrin musa àwọn adẹ́lẹ́kọ̀ọ́sà lẹ́yìn musa jù ní lọ ẹ̀rọ ànábi ní lọ́gbàjẹ́ ìgbà àgbàdì lọ́gbàjẹ́ ìgbà àgbàdì yá àwọn ọba iṣu àsálọ̀kọ̀ tí bá sẹ̀lẹ̀ lọ́dún tí ń bọ̀ wà sóbà tàṣà wà àṣùwọ̀ òun àgbà mẹ́rin àti ilé àti tẹ̀ ẹ alábòókè kí ni wáyé olùkọ́ ìlú kọ́lá fati àyẹ̀wò torí pé mo fẹ́ fi yá pa sí tó méjì àti ẹgbẹ́ tó fún wa òṣùn yẹn tó fún wa nípa tó bá ti rán òkúta wa òjíṣẹ́ ọ̀hún ṣe ó ta ko sónú ẹ̀ka ni o anáwó ọ̀hún ó lẹ̀ ti méjì ó lẹ̀ ti mú náà kò sí ìṣọ̀lẹ́ wa. ìyẹn pé náà àti ìgbèrè nífẹ̀ẹ́ òdodo láti rí alábẹ́ òdodo sì ń sọ fún wa òun ló wà lórí kọ̀ọ̀díkà àbdùláì àbdùláì ọ̀bẹ́yẹ̀ lọ́sẹ̀ yìí ọmọ ọmọ òbáyọ̀ ọ̀gbìn ọmọ zàlẹ̀ òwú ẹni tí ó ṣẹlẹ̀ sí lápá ọjọ́ àwọn ṣùgbọ́n láti sọ́lá ní gẹ́sọ̀ tó ta ló nígbà tó ṣe ọlọ́run láti gẹ́sọ̀ tó ta ló olùgbò ní bàbá òun àbúláyé olùgbò ní bàbá òun ó lè ó fi ìtọ́ra omi wí omi kú àwọn ọmọ ẹ̀mẹ́ ó wá ní ọmọ ẹ̀mẹ́ ó wá kó sọ́lọ́ kó sọ́lọ́ fún mi nínú ọ̀la ah, á bára ó mú kọ́ òun bẹ́ẹ̀ lọ dé orí rẹ̀ wá ẹ̀ tó yí kí ni tó ní bàbá rẹ̀ ń bú táyé o. tó ẹni ìtàgé adẹ́gbẹ́ ààrùn yìí dẹ̀lílù wà sí omi bẹ́ẹ̀ wò bí ọ̀sùn ìgbà ọ̀sùn ìgbà fún mi ìyọ̀sùn ó túmọ̀ òdodo ìfẹ́ rẹ̀ bá mi olùsọ. ìyẹn pé ó bọ́lá fún fúlàní dúkẹ́lẹ́ o ìyẹn pé kì ṣe ẹni tí ó ń ṣe ìsìlámù tí ó wà ní tí wọ́n ń gbé inú àtẹ àbí wọ́n kó wọ́n po ṣẹ̀rí òfin ọlọ́run níbi kan lórí ìlú rẹ̀ lákẹ́. Àwọn olùgbé tó mọ́ máa nà kí òkè tó mọ́ máa nà kí ló máa nà. Fàyín náà wọ́n bá bàbá ní ìlà ìlà. Bàbá ní lóko yìí ni àìní ìfẹ́ yẹn àyàfi torí tọ́lọ́. Wàlá wàlá àìní ìgbàdìbà àti nǹkó nínú àrùn ìsìlá wàá sí táwọn ìpá nílé ọlọ́run àyà àfikà wọn pàbọ́ sẹ̀ kó o níbi táwọn ìpá wọn sì tó wá gé tó wá sọ̀rọ̀ lọ. ìyẹn bí mùjára ju valentine tó wù wá pé ọdún ó sàn ní wọ́n yá ti kí gbogbo mùsùlùmí kẹ́sì èwe ṣùgbọ́n tó ọjọ́ níbi kẹ́sì kí sí èwe kí ni yóò wọ́n ló ti mú èsì nǹkan ní ìgbẹ́lẹ́ wọ́n ti ní ọdún kìí sọdún mùsùlùmí ọdún sàn àjẹ́bẹ̀ sí the same thing apply to general yìí the same thing tọ́lọ́ bá lọ́wọ́ tàbí òkèlè rẹ̀ tó ti olóòfẹ́ máa sin kíni o òfẹ́ máa sin òsà germans wọn tó òní ìdílé rẹ̀ fún abẹ́rẹ́ ẹsẹ̀ pé ìbẹ̀rẹ̀ ọdún tó bá jẹ́rẹ̀ ọdún ni àwọn àkọ́lá àwọn bá jẹ́ àjẹ́rẹ̀ ọdún àní ìlú lọ́wọ́ àwọn sọ̀tìwájú kẹta àbí yóò bá jẹ́ àwọn aṣọ bíi jọ́kẹ̀ta ní jọ́kẹ̀rẹ̀ mọ̀kálá ti bá ti yà á ti torí bá sára ti yà ká mọ́. bàbá ní wọ́n á sọ̀rọ̀ ní wàhálà ti torí pé táàtì kò wàhálà yẹn olówó àtàrà nílẹ̀ ní wìláyà wíwẹ̀ ní wìláyà ọ̀rẹ́ ẹ wọ́n yà lọ́hábà wọ́n sì ní wọ́n gbé yà lọ́rẹ̀ àbí ìfẹ́ ìfẹ́ lọ́rẹ̀ bàbá sì ní ìyàrá wa á sì ní àgbọ̀ ìyàrá wa. هنالك الولايات لله àgbọ́dọ̀ kùnálíkà ní wàlà eléyìí gẹ́mí bá sọ̀rọ̀ ọlọ́ọ̀kù bá sọ̀rọ̀ torí tọ́lọ̀ òun kùnálíkà alùmọ̀hàdájú wọ́nmọ̀hàdájú wọ́nmọ̀sọ̀tú nìlá eléyìí ìfẹ́ àánú tó ti ìfẹ́ ìnífẹ́ àti ìsàkànṣe fún fẹ́sìn torí tọ́lọ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti tí wọ́n rẹ̀ sí ti lánàá kí lórí rẹ̀ náà bí àyè ìṣe tó lè bẹ̀rẹ̀. sàárè kan ètò wà lọ́la àyè àjẹ́ ọlọ́mọ sàlàyé ọ̀rẹ́ sí wọn nígbà kẹ̀kẹ́ rí gbà mú lọ́dẹ̀ ní tí wọ́n gbà mú. wọ́n wá nà wọ́n lè bẹ̀rẹ̀ lẹ́nu rẹ̀ wọ́n wá lọ́dọ̀ ní ìfilẹ̀ rẹ̀ ọ̀ntì tí ó fi nílé tí ó fi gbẹnu àtẹ́kọ̀ àtẹ́kọ̀ sẹ́nu wọ́n ti pé àwọn ọ̀pù tó ṣe ó wá sọ tí ó bá sọ rẹ ẹsẹ̀ rẹ náà ó láti wá sọ fún wa bàtẹ wọn káàkiri wá bàtẹ sọsọ náà ó ló sọ náà ṣé owó ti di èlò láì alẹ́ ní tòlí kiri ó ní wọ́n bá mi mú mo ti bọ́ sínú káàtì wọ́n ti kó mi lẹ́nu mo ti dé nílé tí lè dèkú mo pa ni wọ́n wá ní kí wọ́n ti pẹ̀ tí mo wí bẹ́ẹ̀ anáyẹ̀ ni kéyìn fàtẹ́jì ló kọ́ nígbà ẹ ọkàn rẹ kó lọ sí ní sí náà ó ní ọkàn mi máa la láti kí ní ó gbà ìfẹ́ rẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wà ọ̀tẹ̀tíkéètì ọ̀rọ̀ rẹ̀ pé ìlà ìkẹ̀rà án ìlà òkèrè à wọ̀ kọ́lù òkú tùmáìlú rẹ̀ yìí náà kò tí kékeré tó àyà ẹni tí wọ́n bá fọ́ọ̀sì wàkọ́nù ẹni rẹ̀ sí lóògbà ìlú ìgbàgbọ́ sí orin rẹ̀ rẹ̀ ẹsẹ̀ ìgbẹ́ wà ló wà pé tàbá rẹ̀ lọ under frustrations under duress on a sọtìrì tọ́wà kìsì àti Amẹ́ríkà ọ̀ kìsì rẹ̀ ni àwọn ẹni gbé lọ́wọ́ rẹ̀ wọ́n rẹ̀ á ó sì lè yìn ṣé àṣẹ àgbẹ̀sọ̀ àti tó bá àṣẹ àlè ìtàn tó wà kìsì rẹ̀ ni sẹ́nu láti kẹ́ ẹni lẹ́sẹ̀ ní ó lè ṣe ní ẹ̀ àbá ní akọ̀rọ̀ ṣọ́ọ̀kù lè ṣe kì ṣe pípa lọ́ṣẹ̀ fún pa lọ́ṣẹ̀ lé ẹ̀ òmìnirò tí màá lọ bí tẹ́lẹ̀ lọ lórí ẹ̀ ní ọdún ní sàmẹ́ríkà àti àmẹ́ríkà ìlú sọ̀rọ̀ sẹ́nu kódà gan uh, wọ́n ti wọ́n fi ọ̀bẹ kan là nílé ìṣúwájú ojú wọn tó pé kò wọn àṣìlẹ̀ ìlérí tó lè mú èmi lọ à ń sọ̀rọ̀ rẹ̀ tí sàlẹ̀ tí sàlẹ̀ ìyọ́nbọ̀n tó bàbá wàkàlà àmà àmà àmì ìmọ̀sáyàtì bàbá táwọn kan sọ̀rọ̀ pẹ̀lú géètì wàfọ̀rọ̀ yìí wàfọ̀rọ̀ yìí àtàwọn ẹtútù tó ní lọ́jà ẹ̀ṣẹ́ ìgbàwọ́sẹ̀ ìsìlá ìṣàlá kó láàpadà rí pé ọ̀rọ̀ yóò padà lọ jámọ́ nínú ọ̀rọ̀ nàwákìlì Islam àwọn tẹkinọlifáyà of Islam àtìtúbi fire of Islam àwọn nǹkan mẹ́wàá tó ní bí ìlú Islam ó dà káàmù náà ọba ṣẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ ọ̀ha àwọn ọkọ̀ tí wà lẹ́yìn wọn lójú rẹ̀ lọ àmọ́ gbogbo bóńkà ti ní kòtò gbogbo ẹ̀ wà wọ́n tàta tẹ̀ nọlifáyà ó ní nọlifáyà gbé òfin àgbélẹ̀ ọkọ̀ dájú súnà lọ́wọ́ tẹ́lẹ̀ ayé ìgbàgbé ẹ̀mí rẹ̀ tó sàmìlẹ̀ rẹ̀ tó kó lè sílá láti ẹ̀kú máa lọ sí tẹ̀lé àlejò náà àdàkù àtọwà láti kú fàárí aláàkìsíkẹ́ ó ní ìdíjà kejì méjì nù ọ̀nà méjì táwọn ìdíjà kejì méjì ìdájọ́ ìbàlẹ̀ lórí alákọ̀ọ́ kó kúrẹ́jú pẹ́ẹ́lú mélòó náà ìkámọ́ àtàlẹ́ láì sá ó lè gbé ẹ̀kọ́ ní sá ó lè mọ̀ fáyà láàásù wà lórí ìhà òun ní àwọn oríṣiríṣi fọ́tò láti lè dá tẹ́ẹ̀bà ṣe báyìí tẹ́ẹ̀bà ṣe báyìí tó bá nífẹ̀ẹ́ báyìí ó ní nínú ẹ̀ mọ̀hábà tó dín ní kúfà káàmà nífẹ̀ẹ́ sí kéde káàmà nífẹ̀ẹ́ tí wọ́n lè jẹ́ ẹgbẹ́ tó kú wa ní ìran àtàlí ká ṣiṣẹ́ sẹ́ẹ̀tà lọ yẹn tó ní wọ́n wà pé ìnífẹ̀ẹ́ lásán ó lè ní ó lè gbé ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn sàhálà ọ̀dùn wà lọ́dà àìní àsìkò òun tó wọ́n máa wà àkọ́ owó lọ́dọ̀ ṣá àsìkò òun tó wọ́n lò dá ṣèdínú chọ́ọ̀tì ni ó lè kírun lọ́dọ̀ ó lè kírun bẹ́ẹ̀ wọ́n lè rí ó jáde ó kírun tó níta pẹ̀lú níta bá dáwùjọ wa àwùjọ tàbí láwùjọ tàbí tàbí mùsùlùmí kó jọ àwọn èèyàn kọ̀ọ̀kan ní ẹ̀jẹ̀ ká dìde láti òkè nígbà òkè tẹ̀lẹ̀ tó kó sínú àdájú wọn bẹ ìnífẹ̀ẹ́ ta ni ìnífẹ̀ẹ́ dínà òfà ẹ̀sìn kékeré ló sọ wá ní tí ṣe kí ló tí ló ṣe sí wọn àwọn àníjòkó báyà ẹ̀já ẹ̀dá níjòkó ìtabàbẹ̀ náà sì ò ní gbà kò sínú là ó dáwọ́ lálẹ́ ní òní lábẹ́ lọ ní ìdí kan pásítọ̀ sí bẹ̀rẹ̀ ìyàwó àjòkó bẹ̀rẹ̀ wọ́n máa tọ̀ ẹ̀já ìdìbò ọlọ́run lò tábà fẹ́ sèkọ́ ọmọ ìdáhùn bá fẹ́ sèkọ́ ọmọ ẹ báwo máa lè rí àlẹ́ èmi ò ní báyìí dìde àdàdàdà wáyé kò sínú àwọn sàkábà wà lá kí ló fẹ́ sí ọ pé ká dìde nígbà tó fẹ́ ká dìde kó lè sọ fún ní akíní sọlá ẹni ẹ dìde kí o tó bá dé wọn àgbà pé àdùá àdùá àdùá àdùá ṣiṣẹ́ wúwa yẹ wúwa kí bá àdàdà ìjọ́sìn ní gbogbo tábàlẹ̀ tí kò ní jọsìn tábàlẹ̀ bí ọlọ́run alẹ́dà làwọn tẹ́lẹ̀ òun ní ṣẹ̀rọ̀tẹ́ àṣàṣìyẹ àwọn káàtà lọ́wọ́ ẹ̀jẹ̀ méjì kí wọ́n yẹ kọ́lá kọ̀ọ̀kan àlẹ́sìlá sọ̀rọ̀lá alọ́rọ̀ sí kò ní tọ́lọ̀ ẹlẹ́yìn làwọn dala nínú táàbà àti ìgbésọ̀ nàtọ̀ ìṣúlá àwọn aṣọ níbàámu pẹ̀lú òṣùwọ̀n ọ̀gbọ̀n lódìdí ẹ̀rọ ṣàgbà mo ní sọ̀rọ̀ káàkiri ní àlẹ́ní rẹ̀ kúrú náà máa kìí àmọ́ ó kà tó lọ́wọ́ lórí rẹ̀ ó ó fi gba ẹ̀ lórí bá ọ́ ní àlàyé tó mọ ọlọ́run ọ́ tó lọ́wọ́ mo ní àlẹ́ní rẹ̀ mo ní oṣù tó ẹ̀rọ àlọ́ tuntun mo bá àlẹ́ tó lé rẹ̀ àwọn tí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ kìí àmọ́ nígbìmọ̀ ní ìlú

الذين يذكرون الله في حالة قيام wọ́n wá sọ̀rọ̀ sí ìrìtì ẹ̀ bẹ́ẹ̀ wá sí tukura ní bẹ́ẹ̀ ṣe ní ẹ̀ jùlọ bẹ́ẹ̀ wá tukura ní ó gbọ́dọ̀ wà nípa gbogbo àtàkọ́sẹ́ jù ayẹyẹ tó ọmọ ẹsẹ̀ ọmọ ẹsẹ̀ sí ìrìtì ẹ̀ ọgbọ̀dọ̀ sí ìrìtì ẹ̀ tí ó wà yàtọ̀ sí kíni. mo tọ́ sí tí o bá ti jẹ́sìn fáwọn tàná kò lè kí kò lè jẹ́sìn fáwọn tòun táwọn àgbà náà bá ti dìde sàdúà àwọn àtòní òní lẹ́jú tó wọn ẹ̀dá lọ ha kúrò ọ̀rọ̀ pé ẹni àárẹ̀ fi àwọn tàbí tí mo sọ kì í sọ̀rọ̀ àwọn ọmọ mi sọ àwọn sẹ́lẹ̀ àwọn sàkárà àwọn táyì àárẹ̀ fi àárẹ̀ lẹ́jú àárẹ̀ gbàgbọ́ yẹ ẹsẹ̀ tó wọn tó ní wọ́n kọ́ lọ́dọ̀ ẹni tó ṣe kí ni ẹni tó fi lọ́yẹ ọ̀gbọ́n wọn practice rẹ̀ lójú rẹ̀ tó kúrú nílé ọkọ̀ ọ̀dáyàtọ̀ sọ ìgbà sàárì ló tún báyìí tó gbọ́dọ̀ àgbọ̀ ètò ẹ̀tì rẹ wá ọjọ́ sàárì àyíká yìí tó bára ká ní wá láti gbà yìí bẹ́ẹ̀. tó yẹn ní àkọ́kọ́ rẹ̀ ni ìnífẹ̀ẹ́ ẹ̀sìn kí ni ìfìlì ọkọ̀ àbàtò káàdì nìdí wọ́n àbàtò káàdì nìdí káàdì fẹ̀kẹ̀ nítorí nítorí ẹ̀sìn rẹ̀ tí a ẹni tí wọ́n ti ẹ̀ òǹtakọ́jà lẹ́nu yìí máa àwọn àtàlágbọ́lá wọn ní àfẹ́ à táwọn ń ṣe ẹ̀sìn islam bákàbákà èyí ò túmọ̀ pé àwọn tó ń ṣe ìṣẹ́sì náà ẹlẹ́kẹta ọmọ náà gbà jù ayé ń tẹ̀síwájú kò fàáyé alẹ́kùsùn yìí kí ni wọ́n á nífẹ̀ẹ́ wípé wàhálà àwọn mùsùlùmí tẹ̀ ń ti pọ̀ jù ẹjẹ́ mú bá wí wọ́n ní ìfẹ́ kékeré ó sì ní kó kókó kàlábà lórí àánú ah, lónìí kò sí bí ọ̀sẹ̀ náà ní ọmọ tó ti tí mùsùlùmí bá jọ́ lọ́pẹ̀lẹ̀ ní ọ̀pọ̀ lọ́pẹ̀lẹ̀ rẹ̀ ní ọmọ jẹ́ ẹ̀yìn lókè ẹ ti bẹ̀rẹ̀ tó bá ní ẹ̀rọ ẹ̀ ní ẹ̀rọ rẹ̀ wáyé pé mistake ni tó ń ṣe yẹn àmọ́ ẹ má ra ètìrí lọ́wọ́ kíni lọ́wọ́ lórí ẹ̀ náà dáwọn ọmọ bẹ̀kọ́sì ń gbowó lè kófò so tí ẹ bá ní ó lè ní múlùmílù àgbègbè ìlà ó lè ní ẹ̀kọ́ ń lo ìrẹsì ó lè mọ̀ nípa ẹ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ lọ tó wẹ̀wẹ̀ àwọn aṣọ tó ṣẹ̀ṣẹ̀ lọ tó wẹ̀wẹ̀ tó tó ṣáàdà sí tó wà ní ìfẹ̀ẹ́ ìfèrè wọ́n nífẹ̀ẹ́ sí ìfèrè tó ti ó bọ́ la kó láti ṣe ìfèrè lọ́wọ́ lórí kí lórí oṣù ọlọ́sàlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ níta ní ẹ̀mẹ́ta wọ̀nyẹ tó ń àmì ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ẹ̀rọ kò tí kì í gbẹ́yẹ̀ fún òun ẹ̀sìn owó lè bẹ̀rẹ̀ láti àmẹ́sẹ̀ láti ẹ̀sìn lè láti ẹ̀jọ́ màmá ta ara tàbá rẹ̀ gbogbo ẹni bá lọ kú lórí kíni lórí ẹ̀sẹ̀ ńlá kó lọ́wọ́ ló ṣe jẹ́ mo ká lọ́wọ́ sì nà yóò wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mọ́ tó ẹ̀sẹ̀ ńlá náà lè fi orí ẹ̀sẹ̀ ńlá ni mo tẹ́lẹ̀ lórí àbá yẹn lọ́mọ́ ta rẹ̀ yìí bẹ́ẹ̀ bá lọ kú lórí ẹ̀sẹ̀ ńlá tí o tún bá lórí ẹ̀ ṣùgbọ́n wá ní eléyìí kò ní pé jáde kó o ní Islam àmọ́ kí o dúró àwọn ẹsẹ̀ tó tó ní wọ́n kó náà wọ́n tọ́jú tó wá ó ní ẹ̀wọ́n tí wọ́n máa bẹ́ẹ̀ fún wa pé ó ní wọ́n ní wàá di ilà mọ̀hálẹ́sì kí a fi ní wọ́tà kí ni gbogbo tí ó wà tó wà lọ sí gbogbo tí ó wà gbé wa lọ sí ní ìlú ìgbàgbé ìlú wàtàbí ìjó àyàgbọ́n àpọ̀n ẹgbẹ́ rẹ̀ náà bìṣẹ́ǹtì bìṣẹ́ǹtì búkúrú ohun fìrìkọ̀lì àmọ́ tí ò ní gbóná jáde pé nínú ẹ̀mí rẹ̀ òun náà nífẹ̀ẹ́ kíkẹ́ bẹ̀tọ́ bá tún wọn nífẹ̀ẹ́ tí wọ́n yẹ nífẹ̀ẹ́ rẹ̀ kí ló ti di yóò pọ̀ sí ìtàwọn ẹ̀kọ́ wà ní wọ́n wà ẹ̀sẹ̀ ìrọ̀tún mi ha ó lọ́pọ̀ rẹ̀ ó sì ní ewu ìran táìpù rẹ̀ pọ̀ náà tẹ̀kídìmù fún ìmọ̀jáàlìs kí láti ní tẹ̀kídìmù fún ìmọ̀jáàlìs àríkèfèrè a ní bàbá ló sáré sẹ́nà pé gbà ní èdè kúfù tí ó ti kó gbalẹ̀ kan sí wọn tó ṣe olórí kíníkà wọ́n tó kọ́ sọ́ọ́ àdìsá wọ́n tó kọ́ sọ́ọ́ àdìsá olórí òkú ni one so ti olórí òkú mi wọn so tí wọn á tó lé ká àdé pé èyí ló kú kan káwọn ní àwọn ẹ̀ma ló mi ẹ wá dé sáájú kárí sáájú mùsùlùmí lánàánàánà ẹ jòjó láyé lẹ́yìn so tẹ̀lé ní ìlú fèrè mẹ́tẹ́rẹ́sì káwọn ti wọ́n síwájú àwọn èèyàn kọ̀ọ̀tún lọ́dẹ̀ gbowó lọ́wọ́ yẹn ẹ̀rọ táwọn bá wà lóde mẹ́dùn tábà kí o tọ́ta sí gbogbo ẹ̀ta àwọn àjáde kó nínú éèdì àwọn àgbẹ̀wà bá yẹn fún wa sọ bó ṣe kẹ́sí fún mi your excellence a sì gbà ní your excellence o tó ti àmọ́ a kì í nìkan ẹ̀ lọ́wọ́ bí o tábà kí o tán kó àtẹ́bá fẹ́ wá dúró ẹ̀ ń dúró o ẹ̀ ń déwájú o ẹ̀ dúró lẹ́yìn pátápátá bá kí o tán tábà kí o tán àdàmú ìdè má dúró àwọn wàlẹ́yìn kọ̀dánà òun lára òmìnir àwọn àbáàdé wọ́n ti wọ́n ti ṣáájú báwọn àwọn ẹ̀yọ́ kàmá di irun wọ́n mọ̀ sẹ́lẹ̀ wọ́n ti dájú sílẹ̀ rẹ̀ wọ́n mọ̀ sórí sísí kẹsí náà tó pé wọ́n lè tó tó lásán lẹ́yìn ẹ̀wọ̀n òkú wọ́n ṣe rí ọlọ́wọ́ ní ojú wo sáfún kẹ tẹ́lẹ̀ mo sì rí tí ò bá bọ̀ kẹ́lẹ́ sọ pẹ̀lú sáfún tí káàkiri ṣe kí ó bẹ̀ láàrin wọ́n ti àwọn ọ̀bẹ̀ láàrin. náà ẹlẹ́yìn wọ̀tàwọ̀ ìyá tó ń bá mùsùlùmí ká nífẹ̀ẹ́ wọn lórí lórí mùsùlùmí na wọ̀tàṣẹ́ gbùgbùgbù káwọn kọ́ sí wọn sẹ́kù tó dábàá tẹ̀sí ní ọ̀rọ̀ sàdúrà nígbà tó wáyé àmì àtìsíwìlà àwọn òfin tó wọ̀ ní òní àwọn òfin ní ẹ̀jẹ̀ àwọn ọmọ wọn máa ń bọ̀ wọn àwọn ọ̀tẹ́lẹ̀ ṣòro aṣọ̀lá àkídà kíláàdì wọn ṣòro aṣọ̀lá àkídà àwọn security of faith and freedom of faith torí tí ó bẹ̀rẹ̀ sí wọn jẹ́ kí wọ́n mọ fún ti wọn àwọn ẹgbẹ́ àti ẹgbẹ́ sàdúrà fílọ́ọ̀mù ẹ̀yà fílọ́ọ̀mù ṣe sí fílọ́ọ̀mù ìgbàjọ àyè ọ̀hún sì lórí òkú lọ́rọ̀ àmà sàdúrà wọn àmà ní ọyà wọn fílọ́ọ̀mù dídé ọyà lọ bomi wọn bomi omi sínú omi sínú ké wọn àmà ju owó sínú ah, owó tèmi èmi ò ní sẹ́kìnnì èmi ò ní jù sínú omi owó àpò ni wọ́n sí ẹ̀rọ bí ká owó sábà ká owó ẹ̀rọ sábà yẹn ti wàhálà ẹ̀ kọ́ bẹ́ẹ̀ fún lóore àmọ́ ó dábò náà ọ̀gá ló wà á lè wọ́n ọ̀gá ló lórí ti wà ní wọ́n kọ́ wọn jẹ àmọ́ àní wọ́n á so ẹ̀yẹ́ náà tọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ló bá gbé níwájú wa ayé ti rí àgbà àtẹ̀ṣẹ́ gbogbo sẹ́nà pé àwọn olóṣà kan wà láyé àwọn àmàlẹ́ kiri aláìní kẹsí láyé lọ́wọ́ ẹ̀ olúwa ló gbà wọn. hákẹ́bà á rí tẹ̀sán mú tàbí àrùn títẹ̀ ìyẹn tó náà ń pẹ̀lú ẹ̀sẹ̀ kí ẹsẹ̀ ìyá ìyá ló wò sọ fún mi lọ́wọ́ sọ fún mi lọ́wọ́ owó rẹ̀ sọ́wọ́ tó bá balẹ̀ náà àfà fún mi lọ́wọ́ ọ̀sẹ̀ ìṣẹ́ Ah, ọ̀hún ní ṣe àdúrà lẹ́nu ẹgbà àbíṣẹ́ nínú àlùfẹ́ bàbá àti ẹ̀rọ náà. àdúrà tí ẹ̀sán bá sọ̀rọ̀ ń káàkiri. tó o bá wọn ṣe alẹ́ nínú àláìkiri àbíṣe bí nítorí àwọn ọmọ rẹ̀ pàṣẹ. wà á kí wọ́n mú àlẹ́ mọ́lẹ́ ẹ̀sìn ẹ̀sìn tẹ́lá fún èrè púpọ̀ jù ẹ̀ pàtàkì nífẹ̀ẹ́ وأما زيارته من دعوة المصلحة الشرعية فلا بأس بذلك àmọ́ kálọ̀ bẹ̀rọ̀ wò ẹ̀dá lọ́sẹ̀ kálọ̀ ní kálọ̀ visitations torí àlànà ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀sìn kò sílẹ̀ ìpínlẹ̀ ẹni bá yẹ pé ẹlẹ́gbọ̀n ni tó bá jẹ́ àwọn ọmọ alẹ́gbọ̀n bẹ̀rẹ̀ wò alọ́ visitẹ̀ pẹ́lá ní ìdí máa kí ni gbogbo ẹgbẹ́ ni kò sílẹ̀ ìpínlẹ̀ kálọ̀ bẹ̀rẹ̀ wò alọ́ kí ni ẹtí kẹlẹ̀ kí wá lẹ̀ ní animations tàbí lọ́kì torí kálọ̀ ọ̀rọ̀ mi àdánù àdéhùn ọmọ bẹ ọkùnrin rẹ̀ wò wọ́n lọ ní ọkùnrin rẹ̀ wò àpò àdójọ́ rẹ̀ wọ̀dà aláṣọ lè ta òní káàsì nípa bẹ̀rẹ̀ wà káàló òkèwé láti jẹ́ òní ti èjì báyìí ìjọba ẹni ti onífẹ̀ẹ́ yìí náà báwo ti ṣe báyìí wọ́n á ń tọ̀ rẹ̀ a ní pé ọmọ bí àwọn ẹwà ọ̀sìn bẹ́ẹ̀ ó wà state of coma alájọyẹ ni ó tún pè é kí àgbà ọmọ kó máa bá ayẹyẹ bá àwọn ọmọ abẹ́kẹ̀kẹ̀ nínú àti main objective amẹ́rin náà wọ́n wọ́n kú rẹ̀ lò kéèyàn ló bá lọ sí ọgbẹ́ lọ́tọ́ tó wú. tó tẹ́lẹ̀ ó sọ pé ọkùnrin náà wà rí mi ní ilé ẹ̀sùn kan fà lọ́dọ̀ ta àbàtà ìbáwò ni amúlẹ̀fẹ́ jáde òun fẹ́ lọ sí akíkiri kan ṣe wà á gbé mi lọ́bẹ̀ nígbà òun wà lọ lọ́wọ́ mi. àwọn ọmọdé bẹ̀rẹ̀ sí ẹ̀wọ́ rẹ̀ adáyọ̀ kì í ṣe lọ́tẹ̀ ká ọ̀nà ìwé àwọn òtí rẹ̀ tó ní ìdìbò ọjọ́ tẹ́ ẹ dání ṣe àwọn kẹlẹ́ rẹ̀ fún mi kẹlẹ́ náà yóò àwọn tíráàpù rẹ̀ wọn ẹ sẹ́sẹ̀ ẹ bá mi wáyé mo sọ fún ẹ náà mo tó ń ṣe ẹ òòrùn rẹ̀ ó bá tọ̀ wá sí sáàkìsì níbi ìjọ mi méjì mẹ́ta àti nana tó máa ń fa àwọn ọdún wa ló fi lé lálẹ́ kó dẹ́rùbà wa wọ́n lè kalẹ̀ báyìí wọ́n lè kalẹ̀ kúrọ́ àyẹ̀wò òwò rẹ̀ gírẹ́sì ni lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ àti ṣe tàbí ní ìlú ìlú ọ̀nà ẹ̀rẹ́ tàbí nàgàrẹ́tì ní kẹjà kẹjà wà òun náà ní ọ̀rẹ́ láti ṣe tàbí ní ìlú wọ́n kọ́ ọmọ tó wọlé báyìí wọ́n sì ní àkọ́mẹ́rẹ́ tàbí brọ́dà wà wò sí pé ayé ayé ń bà ayé ń bà jáde jáde mẹ́ta lè dé ìlú ẹ̀rọ àwọn tó ṣe lẹ́yìn fún ọkọ àti ẹ̀rẹ́ nìkan tó bá láti èrè mú wọ́n lè lè fún ọkọ àti ẹ̀sìn wọ́n lè dún làkú fún un làkẹ́ ẹ̀ tó lè kẹ́rọ̀ lọ́wọ́ wọ́n lè dún kọ̀ọ̀díṣàn fún un. wọ́n lè máa wò pé lọ́kọ́ ọ̀bá ní àti nínú rẹ̀ wíwẹ̀ lọ́wọ́ lè fi bẹ̀. ó bó rẹ̀ ó bójú bẹ̀ ọlọ́dẹ̀rẹ̀ lọ́wọ́. ọlọ́wọ́ de tó bẹ̀ kámásìtì sí wa pé lọ́wọ́ lọ́wọ́ tẹ́lẹ̀ lọ́wọ́ ti rẹ̀ sí i. àfi kí arúgbó àgbègbè lọ́lẹ̀ náà. wọ́n ti rà á tún gbogbo láti ẹ̀wò yìí alẹ́ ní asìlẹ̀ bẹ́ẹ̀ ni tàbá tó kórè kórè kìkì alọ́bẹ̀ kò bá jẹ́ pàtàkì ní sẹ́ẹ̀fẹ̀ stars wọn tó rẹ̀ alọ́bẹ̀ kìkì alọ́bẹ̀ kò yóò mí ìlẹ́ni tì ó rẹ̀ alọ́bẹ̀ kò anábìlẹ̀ ọ̀bẹ̀ bá ní ọmọ yẹ̀wò ní tó rẹ̀ wò ẹ̀ẹ́ ó lọ́bẹ̀ wò ó mọ̀ rẹ̀ nígbà tó tún ní Islam tó bàbá lọ́bẹ̀ wọn kò bá lọ́ bá lára ọlọ́run bá ṣàgbọ̀n ẹ̀yẹ́ o tẹ̀bá ní àtẹ̀bẹ̀ wọn ìgbẹ́wọ̀n tó bá fún yẹn ọ̀rọ̀ alẹ́ tó ká lè lọ kiri o àlàáfíà lẹ́yìn àlàáfíà kí àtọ́ bá tọ́ lọ́wọ́ fún ìmọ̀ wàá ló bẹ̀rẹ̀ gbà wá àwọn ọmọ sí àti ìwà tí ìbàjẹ́ tó ní dáwà ìwéwé àti kí ni o àwọn ọlọ́dún tó ní àǹfààní ìtàgé nìkan láwọn tó ní ẹ̀wà òtọ́ o àbá ìkàlẹ̀ àbá àbá bèrè ìdá ìrèlè àbá lẹ́kọ̀ọ́ sílẹ̀ alẹ́ bùrọ̀ ẹnu bá ṣe ló ń bá wọn ẹ wa àwọn mùsùlùmí wà ní prison yard àwọn olùdókòwò company tó pọ̀ it's a spanish government tó kún ọ̀tá wọn náà wà náà wọn ìgbé àwọn àlè ìyọ́ ọ̀bẹ̀ wọ́n wò jẹ́gẹ́ tí wọ́n lọ́ọ̀bẹ̀ wọ́n wò ó fún wọn láṣọ fún wọn nígbà fún wọn láwo lọ́wọ́ lọ́wọ́ lẹ́tà wọn lé wọn abẹ́ sí tó wọn tẹ́gbà na abẹ́ ìparí sí ló ti yóò dì mú yóò ti rògbà ah, àwọn ìwọ́n bá promise rẹ̀ tó jáde lọ láti jáde láì àfọ̀mọ́ ẹniṣẹ́ tó wà ní láti gbọ́ pẹ́tẹ́ wọ́n fẹ́ ní ẹni tó kàá sẹ́yà ẹni tó kàá ẹ̀ wọ́n ó fún àwọn láti gbọ́ pẹ́ ìlú kò sí àìkára ọ̀rọ̀ kájí kára náà wàlọ́dún sàlámù àyè tábà sàlámù sí wọn àdìrí tí wa àdà sàlámù padà kò sí àti àyè ẹ̀fọ́ àdúró wàhálà bẹ̀rẹ̀ àwọn ọmọ sàlámù padà lè yí àní bẹ̀rẹ̀ sàlámù sí ti ẹ̀ tí ì ṣe kì í ní ọ̀ ẹ̀ lè ní tí ì ṣe gbà bẹ̀rẹ̀ sàlámù sí wàlọ́dún àtàlẹ́ náà wà tí ìgbìlẹ̀ àdìsí وذكر شيء ابن باز لكنه ليس له ان يصافيه ليس له ان يصافيه كده ولا ó ní wọ́n láti láì bá jẹ́ ọkùnwọ́n náà kí máa wọ́n náà wọ́n sí wẹ́rẹ́ máa náà wọ́n sí ẹ ti gẹ́lẹ̀ ẹwọ́ kí ní ní oní yóò máa ní otí rẹ̀ mú ìní pé wà mú sí ẹ mú ìní fara ní àmọ́ kó náà wọ́n bá dé bí àwọn obìnrin wa yes sẹ́mi pé obìnrin sóbìnrin ẹlẹ́yà wọ́n lè rí sóbìnrin wọ́n lè rí ojú ara wọn obìnrin tó bá jẹ́ obìnrin yẹ̀rọ ní àbí nàṣọ́ra obìnrin ọgbọ́dọ̀ sí ní kò gbọ́dọ̀ wọ́n á bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ẹ̀dá fún wọn nígbà láyé tó tẹ́tà mọ́ wọn ó pọ̀ ẹ̀sìn náà lè ètò ìlera ètò kí ètò ìlera sódà àwọn tó mọ̀ tó ìdàgbọ̀n bẹ̀rẹ̀ àwọn ò وليس له ان يدعى عن الاسلام بقوله والمصطفى اشد من البني الاسلام تلك بعد وقعه ọlọ́run àfáà ní ó ní ojú káàdé kásálà náà lọ tẹ́bà lọ́wọ́ kí ẹ̀kọ́ tó lè ṣe ó lè wọ́n ẹ̀rọ ara lè jù mẹ́rin so àwọn òfin ó jìnà sí wa bẹ̀ẹ̀ tó ní pé ní bàbá bá ti kan ara ẹ̀mí òfin yóò máa rò papọ̀ tó ti yóò máa rò papọ̀ náà. فلدعوه ولا يصفعه إلا إذا بلغهم بالسلام فصفعه ولا بال العلماء أن البلاء بالصفعة باسم المصافعة لا بأس به أعطانا أطلع النوصي جدفا والزين والقصداء والدعوة بعد يبين الزين وبعلوه بعد لأن المعلم وارد في البلاء بالسلام a ní torí tánítánì sì ní ẹni pé mọ́tò tó ní wọ̀lọ́ ọ̀pọ̀ bẹ̀rẹ̀ sálámù pẹ̀lú rẹ̀ yàrá náà lọ sí sàlá fi àdùá lẹ́wù bí sàlá tẹ̀lá àmà torí gbogbo bàtí bàtà abẹ́ sálámù sí ní kílẹ̀ bàbá ti à ń sàdúrà tó ti à ń rí sàdúrà ìdíbà àbẹ́ sàdúrà fún mi àmà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàyẹ̀kọ́ rẹ̀ àìsàn rẹ̀ àbẹ́ bá ń sàyẹ̀ sọ́wọ́. àti tó àsìkò kí a lè gba ìbéèrè máa ń gbọ́ rẹ́díò tí kò sí láì lẹ́bẹ̀ẹ́ tí a sọ wọ́n rédíò tó ń ṣe nínú ní ṣe àkóso lábẹ́ pọ̀ lọ́wọ́ a bá ń wọ́n lẹ́yìn púpọ̀ yóò bẹ̀rẹ̀ ṣe yóò máa lápá lórí ẹ̀ ààrẹ lájọ kí ló ń wá àmì àtẹ́wọ́n náà lájọ àṣẹ ìyẹn ni pé ọ̀rọ̀ kan wà wọ́n lè tẹ́ ìtàbájú ọ̀rọ̀ fún yẹn tí ò bá mú rárá tí ò ní tó lè fi sẹ́yìn tó ṣe ọ̀rẹ́ lè ṣe olùkó ìjùmọ̀ So ìgbà tó má ti bẹ̀rẹ̀ rẹ̀ àátọ̀ rẹ̀ sí station ní àdìkápá wọn náà ìsìnkú àti wá sí pọ̀ wọn ló ní olùdarí wọn bẹ wọn ní òní gbọ́ tó kí ni wọ́n yà á lọ ẹ̀ lẹ́yìn ó wá ní ìmáàmù kiri kan ṣe wáṣíwájú àbójúgbọ́ So ti gbọ́ tẹ́lẹ̀ ìjọ́ rẹ̀ yìí rí iná ọ̀pá lọ́dún dákẹ́sì ìjọ́ káwọn bẹ́ẹ̀ ṣe ní ìtàkùn síláàsì kẹwàá rí ìlú kan ó ní àbíkẹ́ ìrìn ìtàkùn wọn síláàsì kò ní ṣe kò ní wá kò ní ẹwà wọlé. eléyìí ló wà lórí ti ọ̀rọ̀ mi lórí ti ọ̀rọ̀ mi lórí aṣáájú ló kú nítorí àwọn àtàlà

haka alaikum salam na wa alaikum salam to a ce salamu alaikum wa alaikum salam wa alaikum salam wa alaikum salam wa alaikum salam wa alaikum salam na wa alaikum salam não a tua salamu salamu alaikum wa alaikum salam Nah, ẹgbẹ́ tó ti ṣe mùsùlùmí. ok no christian. ok ó wá ní ṣòro. ok ó wá ó sà á takú wọ́n ẹ̀gbẹ́ tí ó bẹ́ẹ̀ ní mùsùlùmí. kẹ́ ẹ̀ lọ. bẹ́ẹ̀ náà ó sà ní dákun náà bá ṣàdúrà bá ó sà ń bẹ́ẹ̀ pé ìṣòro yìí wọ́n á tún ká nípa ìsìlámù wá gba ìsìlámù á máa ń ṣàdúrà nígbàtà lórí ẹ̀. orúkọ ìwádìí ìgbà ìsìlámù ó sà ń sábà ṣàdúrà yọ̀nà ìwọ̀n kò sílẹ̀ ìlú káàbẹ̀ lọ kọ́lọ̀ mú kó lọ́wọ́ láti wá ṣé ti wá torí pé èyí tó burú jù nù wàhálà ó ní ọmọ ìwé ní tó rẹ̀ tánilẹ̀ sí tánilẹ̀ lọ́dẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ti gẹ̀ẹ́dẹ̀ bí àbùkátà yìí sí lọ́wọ́ wa ìbátẹ̀dẹ̀ yẹ kó tí ó dára ẹ̀ ló ti gbà orí ìlú ìsìlámù rẹ̀ tòkè ọlọ́run gbà lọ́wọ́ ta ni owó yára títì gbà ẹ̀ tó bá tẹ̀